gbogbo ni fọlọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ sí gbogbo ènìyàn mo kí gbogbo ènìyàn níbi gbogbo o pápá ọmọ yorùbá káàárọ̀ òjíire ní nàìjíríà lẹ́wà lókè òkun ni mo kí wa kú ọjọ́ méjì mẹ́ta báwo lọ̀dẹ̀ báwo níṣẹ́ mo gbogbo ń lọ dáradára ọ̀rọ̀ mi kúkúrú yìí fún ọlọ́gbọ́n onílàákàyè olóye ẹ jẹ́ ká tún jọ fi etí sùnùkùn ká fi gbọ́ ọ̀rọ̀ sùnùkùn ká sì fojú sùnùkùn wò. mo kí gbogbo wọn tó jẹ́ ẹni àlàáfíà nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta àwọn tó jẹ́ ẹni àlàáfíà mo kí wọn o. ó pẹ́ tí mo ti ń ṣèkìlọ̀ wípé kò sí ẹ̀sìn kan tí ò ní wàhálà nínú gbogbo ẹ̀sìn pátápátá wàhálà wà nínú ẹ̀ tó pọ̀ gan ṣùgbọ́n ọ̀kan jù kan lọ ni nǹkan ju nǹkan lọ agbépò tó bá pàdé àròkù ẹnìkan ó ṣèbà fúnra wọn a ní wàhálà ju ara wa lọ màá wá sí àwọn èèyàn wa létí nínú kìrìsìtẹ́nì náà lónìí ẹ bá wo rí péjì àti ráwọn ìyá àdúrà kan à ń ṣèwádìí wọn lọ́wọ́ pẹ̀lú ìdájọ́ wọn tán àdúrà tí wọ́n ń bẹ́ èpè wọ́n tún ń fáyà nídìí èpè wọ́n tún ń fèdè fọ̀ pẹ̀lú èpè lẹ́nu àwọn ìyá àdúrà tí wọ́n ń fi ọyàn tí wọ́n fi ń polówó ara wọn ọlọ́yànjú ẹ lọ ọlọ́yànjú mi lọ ẹ mọ̀ pé èrò pọ̀ lọ́rùn àpáàdì gan bí a bá wá rí báyìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń kìlọ̀ tẹ́lẹ̀ wípé kò sínú ẹ̀sìn tí wàhálà ò sí àlàáfíà ò fi bẹ́ẹ̀ jọba ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn kí ló dẹ̀ fa ẹ̀sìn kọ́ ni ò ń ṣẹ̀sìn àlàáfíà àwa èèyàn tá a wà nù rẹ̀ àwa gangan ló ní wàhálà. màá wá fi lè dá a padà sọ́dọ̀ àwọn mùsùlùmí mo ń pè yín sákìyèsí báyìí pé ta ni ọlọ́run kọ́ ni pírọ́blẹ̀mù yín ọlọ́gbọ́n ni kó gbọ́ olóyè onílàákàyè òní kó gbọ́rọ̀ yìí kó ní àròjinlẹ̀ lé lórí ẹ̀yin ògo Ìlọrin ẹ̀yin àfáà gbogbo ta ni Ọlọ́run kọ́ ni pọ́blẹ́mù yín ẹ àjọ fojú wa ń bo ni pọ́blẹ́mù yẹn ti wá ṣé kò ní lóṣù méjì títa Ọlọ́run ti wà lọ́gbà láti mọ́lé tí bóyá kórìí mídíà ó sinmi. ojoojúmọ́ wàhálà kan ìdààmú kan ni wọ́n pa láǹgbá wọ́n pa láǹgbá lord of soap ọsọsẹ kò sọsẹ àjàjá àjàjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òní alágẹmọ kó sójú iná ọ̀la alágẹmọ kó sójú àrò ṣé tójú ò bá tààrò sójú ò ti alágẹmọ ni èyí tó bà mí ní ọkàn jẹ́ púpọ̀ ni àwọn èpè ńlá rìgìdìrìgìdìrìgìdì tá a máa ń ṣẹ́ fún ara wa àti fún àwọn ọmọ tá a tún bí nínú àtìrandíran wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ṣé rí gbogbo wọn tó ń comment lábẹ́ comment section yín tí wọ́n sọ fún mi pé ń tẹ́ ẹ̀ ń ṣe dáa tí wọ́n sọ fún mi pé ń tẹ́ ẹ̀ ń ṣe dáa àwọn náà ń kógun jà yín àwọn náà ń kó gbóúnjà yín àwọn tẹ kó sẹ́yìn àwọn náà ń kó wàhálà bá yín ẹ ẹ ṣe pèpè kẹ́ gbàdúrà kalẹ̀ ńbológún ti ń ja mùsùlùmí gangan kẹ lọ wáàyè bẹ yàrá ògo lọrin mo rí i pé ẹ fún aládò bàbá aládò ní wọ́nì bàbá aládò ọmọ kékeré ni right ṣùgbọ́n kò sí bí ò ṣe ní ta lára bàbá aládùn nìkan kọ́ ni ọ̀rọ̀ kan tó ń ta lára o ṣe mọ̀ wípé ẹ̀yin náà àdírẹ́sì ya ẹsàbọ̀d ẹ ló kàwé ọlọ́gbọ́n lórí kò ní fẹ́ dá sí ṣe mọ̀ kó ti jáde padà fún yín ọmọ ìbàdàn lèmi ọmọ ìbàdàn lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n mọ̀ bí ìyá ṣe ń jẹ ta lọ́lọ́run sí bàbá tiẹ̀ wàá báyàn wípó sẹ̀ níwọ̀nba tí bá forí jìn ẹ̀rí kó ti ń bọ́ sí àṣejù bàbá àṣetẹ́ ó ti ń bọ́ síbi táwọn èèyàn sọ pé ó kẹ́ ẹ mọ́ filẹ̀ pa ẹ̀sùn jẹ <laughs> hmm, tí kò sì gbọdọ̀ pa ẹ̀yin náà mọ tó lè tẹ̀yìn ẹ̀ yọ ìmọ̀ràn lèmi fún yín o ṣùgbọ́n àti òní jí ẹ gbọ́ mọ̀ràn wọn ó tún gbé lọ síbòmíì àwọn tí ò ní jẹ́ kẹ́ gbàmọ̀ràn wọn á tún gbé lọ síbòmí wọn láhàn tó fi sọ̀mọ̀ràn yẹn ah, ó ti le jù alẹ́ ẹ̀sìn làǹkà yìí ní fa ẹ sì ti àpè síbi kan jù torí ọlọ́run ọ̀rọ̀ sùnùkùn ẹjẹ́ àfi tí sùnùkùn gbọ́ ẹjẹ́ àfojú sùnùkùn wò ó ta lọ́lọ́run kọ́ ni wàhálà mùsùlùmí ó kọ́ ni wàhálà ẹ̀sìn àló wà ní kìrìsìtẹ́nì ó wà ní oníṣẹ̀ṣe tí kò sí àlàáfíà rárá tó lè yẹ ká àlàáfíà ó wà kí ló ṣe rí bẹ́ẹ̀ ǹjẹ́ mọ̀ pé bí ẹ ṣe múra kankankan lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí ojoojúmọ́ lẹ̀ ń pàdánù àwọn èèyàn nínú ẹ̀sìn mùsùlùmí ojoojúmọ́ ǹjẹ́ mọ̀ pé lómi tó ti sun kùránì ẹ̀ tí gbọ́ ẹlòmíì tó ti sun kùránì ó ti bọ́ sínú ìṣẹ̀ṣe. Um, ẹjọ́ ọlọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà anoda kùránì ló fẹ́ wọnú nábà yìí o kùránì lélẹ́yìí o anoda kùránì ló fẹ́ wọnú nábà yìí kùránì lélẹ́yìí àwọn ìwé àdúrà tó wà nù kùránì náà tá a fi ń ṣàdúrà tẹ́lẹ̀ rẹ̀ so kẹ́ ẹ lè mọ̀ pé ẹni tó ní kùránì ẹni tí <clears throat> ó onímọ̀ àlùkùránì ni kì í ṣe eh, òtún kankan kì í ṣe òtún kankan kùránì bẹ̀rẹ̀ látòrí kúlí ya mo ó bẹ̀rẹ̀ látòrí ṣúrátò lè kíwáàsì ṣúrátò lè kíwáàsì ó bẹ̀rẹ̀ látòrí kúlí hu aláhàdù aláhùsọmọdé lámúyálídó alámúyíládó alámúyakúnlá òkúfọ àádù tó yẹ dórí kúlí àwùsùbọ́bì fálákì àti kúlí àwùsùbọ́bì náà sí lẹ́yìn ìgbà yẹn ó wá parí sóde. mo kí èèyàn tó bá wù mí mo kí èèyàn tó bá padà wù mí <laughs> mo kí bàbá ṣe ń kíra níkẹ ọlá ìkí ìjẹ ìkí ẹyẹ ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ àjíire mo ṣe ìlàbọrọ ìlàbọyẹ ìlàbọṣẹṣẹ fún gbogbo wa ẹ̀yin muslim Ìlọrin ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin ògo Ìlọrin hmm. ṣe rí pé. <laughs> nǹkan tí mo sọ lọ́jọ́ àná. èèyàn bọ́ sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wọ́n ń bọ́ sínú ìṣẹ̀sìn lójoojúmọ́ pé a ṣé táwọn ó jókòó tí ilé eléyìí pẹ̀lú àwọn ọmọ àtọmọ ọmọ àwọn lọ́jọ́ iwájú pẹ̀lú èpè ńláńlá rìgìdìrìgìdì ọ̀pọ̀lọpọ̀ lọ́dẹ̀ ni ti ń fẹnu bá ti ń tọ́lá ọ̀pọ̀lọpọ̀ ló níyànjú tó mú láàárọ̀ a dẹ̀ ń fi èpè ńláńlá rìgìdìrìgìdì sí àwọn ọmọ ọmọ ọmọ ọmọ àwọn aya yín náà dẹ̀ ń wò àwọn ẹbí yín náà dẹ̀ ń wò èmi ò gbàgbọ́ pé bóyá ẹ fi ń wá èrò hmm, no no no no ẹ fi wá followers o rárá o torí àwọn tó ń ṣe nǹkan wọ̀nyí mo rí pé wọ́n tó tán mo mọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dáadáa àwọn lè mọ̀ mọ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín dáadáa deeply ni mo mọ̀ yín ẹ lówó ẹ nílé ẹ lọ́lá ẹ ní mọ́tò kì í sowó tẹ fẹ́ gbà lórí mídíà kì í ṣe followers rárá o intentionally kíní yẹn kan ń gbìyìn nínú láti máa ṣe lọ ni mo ló ń bẹnu kìrìsìtẹ́nì náà àwa ti yọ àdá tí à ń gé wẹ́wẹ́ lọ́wọ́lọ́wọ́ káwárí pálàáfíà jọba bẹ́ẹ̀ ni mo sọ fún yín kárí pé àlàáfíà jọba arákùnrin àtàrábìnrin ẹ̀yin náà ẹ padà nú ẹ̀sìn yìí ẹ fi ta lọ́lọ́run lẹ̀ ikú rẹ̀ ò dá nǹkan kan fún yín bẹ́ẹ̀ ṣe wà yẹn kó pẹ́ lẹ́wọ̀n jù yẹn lọ kí a tún gbé kéèsì míì dìde kò sí yìí ń bẹ̀ mọ́ àbùkù àtẹ̀tẹ̀ ni àkókò tí yìí wà lágbájá dìde tàmẹ̀jọ́ dìde wọ́n ń bẹ̀ yẹ́ ẹ̀ yíra sí gbogbo ẹ̀ ìgbà yẹn níyì o ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ fi ta lọ́lọ́run lẹ̀ oníkálukú wá pe àjọ tó nírònú ó ti di pé à ń sọ́ra wa nísìn ó fẹ́ ralẹ̀ owó ta ló ti fẹ́ ralẹ̀ sáfà ni mùsùlùmí ni à ìbọn ẹ̀dá sí o ṣé kìrìsìtẹ́nì ni sóníṣẹ̀ṣe ni à irọ́ o wàhálà wà o ó fẹ́ gbalé ọmọ ìlú wo ni ọ́ sọmọ ìbàdàn ní àbọ̀mọ ìlọrin àdẹ̀fẹ̀sìn bọmọlúàbí jẹ́ pátápátá ẹ̀sìn àti fi ba ọmọlúàbí jẹ́ wàhálà yàrá ń jẹ́ à wàhálà here and there alẹ́ ni tá a rò pé ó máa burú jù nínú yín ó sì tún ti ara àwọn èèyàn kan sin ọlọ́run ìyẹn ni àáfàá lágbàjì làbíb lágbàjì yẹn ah mi lè sọ o tó bá pé bó ṣe rí lójú ayé ni tí ò ní nǹkan míì nínú o tá a rò pé ó gan ló máa burú jù dọ̀là nísìn àti ẹ̀gbọ́rọ̀ òkúta bàbá òkúta gidi bàbá òkúta àti ẹ̀gbọ́ wàhálà wọn mọ́ ẹ̀yin mìtún wàhálà ẹ̀sẹ̀ ń dìde ẹ̀sẹ̀ ń dìde ẹ̀ bá fa ni yóò lọ sẹ̀wọ̀n ni ilẹ̀ gbà níbẹ̀ tó ọ̀rọ̀ kúkúrú ni mo máa fún wa ẹjọ́ kálukú padà lé ẹjẹ́ lọ ṣàyẹ̀wò kọ́mọlúàbí lè látúnṣe nílẹ̀ Yorùbá kó tó di wípé a mọ̀ wa ní àkòyà lọ́nà ẹni àìjírí ká tó mọ̀ fúnra wa lórúkọ ojoojúmọ́ wọn kò nú ẹ̀sìn yín gbogbo àwọn tó sì lọ léré tó ń léka tó ń halẹ̀ pé wọ́n fẹ́ gbé kristẹni kankan kan ẹ wò ẹ má jà tanra wa <laughs> èmi ò lè sọ o mi ò lè sọ o mi ò lè sọ o but ẹ ṣáàjọ èmi ń tẹnu mọ́ fún yín o ẹ̀yin náà kíyèsí twenty nine years ago sẹ́nìkan sì celebrate twenty nine years ago tó ń ti ń bá kìrìsìtẹ́nì nínú jẹ́ tó ti ń yí ọrọ bíbélì padà kìrìsìtẹ́nì wá dìde bí ìyá ìgò wọ́n wá ń tọ́ ọbọ̀ kùránì ẹ kúrò ní àwọn mùsùlùmí ìjọ́un ní ìwà náà àwọn mùsùlùmí ìjọ́un ah oh my god àwọn mùsùlùmí ìjọ́un tí wọ́n daṣọ bo kùránì tí wọ́n pe kùránì ní alápọ̀nlé káàtì ẹ̀mọ́ tó wà ń bẹ̀ obìnrin ọgbọdọ fọwọ kan olójú ẹni tó lè fọwọ kan ah oh my god gbogbo wọn lẹ ti pè lẹ́lẹ́bọ o bí kìrìsìtẹ́nì bá ń sọdún wọ́n gbé kùránì wọn sílé wọ́n lọ bá kìrìsìtẹ́nì sọdún kìrìsìtẹ́nì á dìde á lọ bá wọn sọdún gbogbo ẹ̀ dẹ̀ ń tò ó dẹ̀ ń tù ó dẹ̀ ń bà ohun gbogbo dẹ̀ ń lọ déédéé. mo rántí ngbà kékeré wọ́n máa ń gbé ẹran léyà lé wa lórí tá a máa lọ pín ní gbogbo ìgboro Ìbàdàn yẹn wọ́n mọ́ níyà gbogbo ẹ̀ a máa pín ẹran ẹ lọ lé lágbájá ẹ bá a sì jẹ́ kìrìsìtẹ́nì tá a tún mí ìsìnmọ́ mùsùlùmí a tún bá wọn pín ẹran lọ àwa ló tún dáṣọ léyà ẹ ti fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ níbo làwọn mùsùlùmí ijó òní wà níbo ni wọ́n wà àwọn bàbá ijó òní níbo ni wọ́n wà ìgbàlódé yìí ti ba nǹkan jẹ́ jìnnà lórúkọ ọlọ́run alàyè ẹni tó lọ́gbọ́n tó ní làákàyè ẹ jẹ́ ká lọ ṣàtúnṣe yóò dára fún wa ẹ wà lálàáfíà o gbogbo wa pátápátá ẹ jẹ́ wà lálàáfíà àpàlàǹgbà àpàlàǹgbà pírọ́blẹ̀mù alálàǹgbà nìyẹn ajaja àjaja pírọ́blẹ̀mù alájá nìyẹn ọwẹsẹ òwẹsẹ pọblẹmù ọlọsẹ nìyẹn pọblẹmù tèmi àti ẹ ó wà lára wa ẹ jẹ́ ká máa yanjú rẹ̀ àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú wa.